bàjẹ́ sókè lọ́jà kí n má pàdé. is our new friend ọ̀rẹ́wà tuntun um, Charles lorúkọ um, ẹ. hey just show him up to the guest room. Charles ọ̀kàfọ̀ Abi. Charles ọ̀wọ́chukwu. and um, you I'll see you later I'll tell you what this baba here is. Charles kí wọ́n á kí mwachuku. pé. for sure they call me Charles Baba. And so. you will máa lead náà ìwé ló ní kó mú lọ rúùmù. ẹ ṣé wo lè mọ̀nà dénú ló máa dédé fò ilé tí mi èdè rẹ. àṣé ah, bí wọ́n ti ń sọ èdè agàn lù yín nìyẹn ó máa dédé fò ń sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá jù yẹn lọ. kí ló kọ ẹ. ẹ̀kọ́ ìyá ẹ̀ ni. kí ló kọ ẹ àmì nà. ẹni kó yọ kọ ẹ ah, wèrè lè dé ọ̀dọ̀ yín o. èyí yorùbá yìí o very fast in abusing people. ẹ̀yin ègún orí yín burú gangan ẹ ṣe sùúrù sọ̀rọ̀ ara yín rárá ó kó sí wọ àyín are you high. you better be careful. Oh. you better be careful. the fact that i'm new doesn't mean anything. if i slap you there. wọn bí bàbá tó bí ọ dá ìyá tó bí ọ kò kò slap mi báyìí slap ni kò fi jà bẹ̀rẹ̀. kí ló kúrú kú ẹ náà. Kintu ni. Kintu Kintu please Kintu I respect you. èmi ni Kintu ọ̀dẹ̀ ni ọ́ wọ́n lé tí enter the dragon. lọ́lọ́ máa wọnú dragon. ìyá wáìdì ìyá wáìdì wọ́n ní pé ojú ò lè gbọ́ràn báyìí la ṣe ń sọ létí ọmọ rẹ̀ alára agbó tí ẹ̀yìn ọ̀gá mú wá náà lé ní àná ẹ dákun kí ni lábẹ́rẹ́ ohun tó fẹ́ wá ṣe àyè tí àwa ò ká pèbù láti máa ṣe. Ah, ẹ ṣé ìwọ ló máa sọ fún mi pé kí n lọ sùn ebi tí mo ti jí mi mọ̀ pé mo fẹ́ adana ọjọ́ wọn sọ fún mi pé kí n lọ sùn ipa mi wà ń wo ẹ wo má gbó sì wọ àyín o má gbé òsì wọ àyín tí èmi sọ fún ni pé alára agbó tó ọ̀gá mú wọn. sorry well good morning. so onye. Um, ilé náà tí kẹ́sọ̀ ọ̀rọ̀ gẹ́ so ibi tí yan bá dé ó máa bèrè bó ṣe ń ṣe ní ibi èwọ̀ ọ̀bùn mí ni so bó ṣe ń ṣe ní ibi yan máa bèrè so máa join now all of a sudden mo jí this morning ni mo ṣe wá na mo fẹ́ bìyẹn kí ni tí ẹ máa ń jí ṣe early morning mi yá náà iṣẹ́ máa ṣẹ́ ní ilé ẹ̀ so kó explain fún mi so màá lè mú iye tí máa pick tí mi ló máa help kó má dàbí pé èèyàn fi yín rẹ̀ ẹ̀ ń dẹ́ ṣiṣẹ́. wo ọlọ́run kò bẹ́ẹ̀ o ṣé olóòrò tó sọ ẹ má sọ bẹ́ẹ̀ bọ́ o ebi lè wà ní kíchìnì bíbá tí mo dáná tí mo sọ oúnjẹ ó ṣe wá tí wọ́n sọ pé wọ́n náà ló tún ẹ sọ oúnjẹ aṣọ fẹ́ gbàjẹ́ lọ́dún mi. níbo nìyẹn níbo ló ti gbọ́ yára nu. no no network ìtí ń gbìyànjú àti sọ ni wípé iṣẹ́ wo lòun lè bá wa fọwọ́ kọ́ láàárọ̀ kí òun ṣe àmọ́ mo fi ọ ní kó lọ sí àjà tó ga jù ìlú báyìí eh. kó wá fò láti bẹ̀ eh. kó fò bọ́lẹ̀ kó kú dànù period. kí ni máa ah! ah! nìyẹn kí ló sọ lájú rí nkùtò sọ máa nìyẹn ẹsẹ̀ kí ló sọ. nǹkan tí mo ń try láti sọ náà institute eh, ó mọ̀ pé èmi ṣẹ̀ṣẹ̀ adé ni and èmi mo bẹ ṣe ń ṣe here before and as a very good guy tó tó mọ̀ nǹkan tó tó ń ṣe ó jẹ́ kéèyàn béèrè nítorí ó sọ pé ábìrì ọ̀nà kò ní ìlú à ṣòro mi yẹ so torí ẹni mo ṣe wá bìà pé kí ni iṣẹ́ tó wà ní ilé tí wọ́n ń ṣe tó ń ṣe tí mo lè join nìyẹn kí ọ̀kadì ó máa ṣe àti ní iṣẹ́ <laughs> so very good <laughs> ìyẹn ni mo bẹ̀rẹ̀ pé kí ni mo lè help ẹ ní ibẹ̀ tí mo lè ṣe. ṣé orí kíṣìnì tẹ́lẹ̀ wáyé èmi ni mo permanent síbẹ̀ ṣé ó ti yé ní sí tó bá jẹ́ pé tó níṣẹ́ ilé yẹn ni ìwọ ọkọ̀ bọ́ sí gbòòrò ó bẹ̀rẹ̀ sí ní mú gbogbo ilé ẹ̀lẹ́ gbogbo mọ́ọ̀bù táìtì òkèwòrò táìsì yẹn kó bẹ̀rẹ̀ sí ní nù tọ́lẹ́ẹ̀tì omi gbogbo ẹ̀ àmọ́ kíchìnì èyí tó sọ pé wá sí kíchìnì yẹn kó wá sí kíchìnì kó kún ẹ rárá. ok very good ọ̀rọ̀ ti yé mi dati ìwọ ló ní kíchìnì yẹn ló ń ṣe oúnjẹ híà <laughs> kí máa dẹ̀bi ẹni ọdún tí ìlú mọ́ lọ ṣe. wà á nù lọ wá fọ́tọ́lẹ́ẹ̀tì very good eh, toilet everything eh, eh. mo gbọ́ kò tí má nìyẹn sọ èmi ló sọ pé kó mú mi lọ àjà àjà tó gé jù ní Dubai kí mi lọ fò láti ibẹ̀ kí n kú. Ah, ó fẹ́ pa ẹni. kò lè pẹ̀ ó máa pẹ̀rẹ̀ ẹ̀ kò lè nítorí orí mi ẹni tó bá dérí sẹpa àpamọ́apá. ẹ kí ló dé tó sọ̀rọ̀ báyìí ní kí wọ́n dẹ̀ tún bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ kórìí mi ò pè é. mi ìsòkórí ò pè á ní apá ẹni tó bá dérí sọ àpamọ́apá. Ah, bọ́bá làǹkọ́ mẹ́rin orí kò yí sí o. okay very good. Eh, in case please mop yẹn mop tí mo lè fi mop ilẹ̀ kí n máa fi inú ilẹ̀ dáadáa eh. n bọ̀ lọ́wọ́. Ah, irú àlọ́ ọkọ̀ òun náà mo wáyé kébì lọ́wọ́ aṣọ tèmi fún ẹ kó fi nulẹ̀ kó o níṣẹ́ títí ẹ̀ tó lè kó o máa fi nulẹ̀. kọ́mọ ṣọ́tọ̀ kí ló ṣe woman yìí náà eh? inú mi ti ń ru àti ní mop mop òye mop kí ni onígi tó ní ìrùkẹ̀rẹ̀ ní ìdí ẹ̀ fi inú ilẹ̀. mọ́ọ̀pù yes. ẹ gbé ògbọ́n kan ògbọ́n bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ máa wojú mi dáadáa èmi eh, ò kí n gbọ́ o tó ti yé ní sí. ẹ eh, kì í gbọ́. ẹ eh, bá dìbò máa fọ́ ọmọdógún ẹ lórí. kí lórúkọ ẹ. ẹ kí lórúkọ ẹ. èmi à ń fẹ́ wọ torí kí ni kí ló bá yẹ o. àní kí lórúkọ ẹ. Ha ha ha ha! ẹ o ẹ ti gbọ́ nǹkan ẹ rí eléyìí tó bàjẹ́ jù ń bẹ̀ ni wípé jẹ́ mọ̀ pé iléèwé tẹ̀yìn lọ ni wọ́n gbọ́dọ̀ fowó tọ́ yín àwọn èèyàn private lẹ́yìn lọ ṣé láwọn táwọn lọ sí public àwọn orin wa báyìí tẹ́ bá gbọ́ ìrẹ̀lẹ̀ tẹ́ máa ń kọ tí ti kú ní tùsà àwọn àwọ̀dà wọ́n sọ àwẹ̀ kọ́ bẹ̀ tẹ́ta bá fẹ́ jáde ẹ̀yìn oníwèé ni ọdún mẹ́rin fáwá ti pé o ó ti pé o ara mi ìjẹ kiri jẹ àmàjò ìjẹ kuru jẹjẹ. ìsára ni o. ẹ fún yín nìkan àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀yìn national anthem. you mean arise o compassion. ẹ jẹ́ ṣe pé tó dùn ẹ̀bùn ti kọ́ yín nítorí pé private lẹ́yìn lọ ẹ máa wo ibi tó ti wọ́ ara èso kan bá sọ nàìjíríà kọ́ ló bè. òbẹ ẹni tí gbogbo nàìjíríà bá kọ̀ ló bè ṣé kò yẹ kí màá bọ̀ òbẹ ti kú tipẹ́ nàìjíríà tó bẹ ìjà ní gbogbo àwọn máa kọ́ ló láwọn ní tó sáfà fàwádà láì wíṣọ́ fẹ́fẹ́ fàfẹ́ dale zoba in freedom. ẹ ṣe yìí ti tó ẹ jọ àdó kí ló dé. unity láfi kásẹ̀ wèrè lẹ̀ with bá tán. nígbà láti. ẹ wo ẹ wo tí ẹ fẹ́ kankan mọ́ lálẹ́ ìkẹ́tọ́. ẹni tí gbé mi lẹ tí ẹ fẹ́ kankan mọ́ lálẹ́ ìkẹ́tọ́ sùn. Where are you now? Um, mommy Wáyé, èmi àti Charles fẹ́ sáré dé mọ́ o. Mo máa ní ìdàtí lọ ra àwọn aṣọ kan. Ṣé o pé látìgbà tó ti dé kò láṣọ kankan náà tó ń wọ̀ lọ títí? Ọlọ́run ló ní èmi fúnra mi gan ní mail shirt kan nínú drawer àwọn ni mo ní kí n fún kó wọ̀. So, màá máa ring later make sure pé ẹ take care lé. Ẹ wo, ṣé a ní wọ́n ti dàgbà ju kíláàsì tẹ̀sán pé ẹ fi sun bàbá rí tìrì? Wọ́n ti dàgbà ju bàbá rí tìrì lọ. Ṣé black board lè fẹ́ rà fún ọ ni àbí big note? Kí ni mò ń sọ? Kí lẹ̀ ń sọ? mo ní mo fẹ́ lọ ṣe shopping fún yàn ẹ̀yẹ sọ̀rọ̀ pé blackboard àbí kí ni kí ni problem yìí. olú ni mo sọ pé ọmọ tíṣà onígbà adúlọ eléyìí ni ah, ó ṣe tó yìí fáfárí tírì fáfárí tírì. do you understand what i'm saying. amen amen amen. mr ladi ẹ jọ ẹ tẹ́kì ẹ̀yin olé mo fẹ́ lọ ra àwọn aṣọ fún charles nǹkan tí mò ń sọ fún ọmọ àìní yẹn bí akébá ti lọ kẹ́ bá bá mi sọ̀rọ̀ sí etí ẹ̀ kó máa gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ why is it that gbogbo ìgbà tí bá ń sọ̀rọ̀ tí bá ń sọ ẹ ọmọ sọ ọmọ máa sọ bí bí ìgbà tí pé èèyàn dorí sápẹ̀rẹ̀ ni wọ́n ń gbọ́rọ̀ wọn ni what is all this. Ah, ẹgbẹ́ tí ń dán gẹ́gẹ́ lọ́pọ̀ sí yìí. ọ̀rọ̀ yìí ti padà yé mi now èmi àti Charles afẹ́ lọ sí mall I need to shop for him because he need new clothes. Hmm? Mr. Ladi mo ní ìdàtí lọ ra àwọn nǹkan fún Charles eh, eh, so ẹ mu meanwhile Charles um, make sure that you remind me I need to buy stuffs for them as well. okay kí remind ya You want to buy something for them too, right? Yes. On your clothes, yeah? Yes. very good. Eh, eh, eh, yes, ma'am. Hey, what wò, you ti ń jí aṣọ yín wọ̀ àtàwọn ṣé ni yín ti ń kó wọ̀ ẹ fura sí wèrè o. Ní ikú kọ́kọ́. Òkú kankan. Yes, mọ̀dá mi ò fún mi, àṣẹf. Ọ̀dà tí nínú jẹ́ nínú. Ní òkè yìí, kí ló máa ń ṣe yín tó okay? ń ṣe báyìí náà? Ẹ tún ti gbé wáyé, ẹ tún ti gbé dọ́dọ̀ àlejò ó lè máa tẹ̀yàn fẹ́ lọ ra nǹkan ẹ̀ ẹ̀ nọ dustbin fún kílẹ̀ fẹ́ kó fi waste bin ṣe. n fẹ́ kọ́ dànù. kó dànù sínú mọ́tò. ẹ mọ ọkọ tẹ ẹ sọ náà. amen amen amen amen. jíkà máa ń lọ. kí ló ń ṣe eléyìí lè mọ kọkọ tí kàkàbìtà kó mọ. wọ́n sọ pé ìfẹ́ lọ ra cloth fún mi cloth as in aṣọ máa wọ̀ kò ń ṣe street kàkàbìtà. ó mọ sí kàkàbìtà. kẹtọ́ wọlé bí eégún rẹwà. ẹ ẹ ok kò sí wàhálà ẹ wò ṣé ní nǹkan tí ṣẹlẹ̀ o. ìyàwó ayédè. ẹ máa lọ mi pa. ìyàwó ayédè kì í ṣe ọ̀rọ̀ iléèwé ni wọ́n ń bá ẹyìn wèrè ni sọ̀rọ̀ ohun tí wọ́n ń gbìyànjú àtijọ́ ni pé àwọn fẹ́ lọ ṣe ṣọ́ọ̀pì aṣọ àwọn fẹ́ lọ ṣe é fún. Ah, ah, irú kí nìyẹn wọ́n fẹ́ ṣe ṣọ́ọ̀bù fún un torí kí ni kí ló fẹ́ tà kí ló máa yíwọ̀ fẹ́ tà tó ju láìsí lọ láìsí àtẹ̀wà. ohun tí wọ́n ń sọ kọ́ ni bí wọ́n sọ kọ́ ni jẹ́ kọ́rọ̀ mi ó wọ̀ létí o ọgbọ́ àní wọ́n fẹ́ lọ ṣe ṣọ́ọ̀bì aṣọ tí wọn ò ṣe fáwa láti gbà tó ti dé àyín wọ́n fẹ́ lọ ṣe fún ọ̀gá tó ti fi góòdì sí wèrè lọ́rùn wọ́n ti ń bọ́ sọ sí lọ́run tẹ̀mí gbìyànjú àti sọ fún ọ nínú kọ́ láti ẹlẹ́ o. wọ́n fẹ́ lọ ṣe ṣọ́ọ̀bì fún ṣọ́ọ̀bì ló sọ wọ́n fẹ́ lọ ṣe ṣọ́ọ̀bì fún. ṣọ́ọ̀bì ni ah, nǹkan tí ń ṣẹlẹ̀ o ọmọ yìí kò ti kà lé wa lórí àbíkà fúra. ní bàlá bí ọ̀lẹ láàárí ilé ayé o kò ṣe farawé. Charles Charles Charles Charles orúkọ mi Charles if you cannot pronounce Charles please call Charlie bobo. Eh, ẹ̀mí ló mú pé ọ́. yìí káwọn sí ẹ̀rọ. sórí iná lè ibi tí wọ́n bá fi ẹlẹ́mọ̀ọ́sọ́ sọ òun ni kò sọ. So nítorí wípé àwa jẹ́ ọmọ Yorùbá àtàtà la ṣe fẹ́ gbà ọ́ la ṣe fẹ́ wẹ́kọ̀mù ẹ̀ bí kọ́ àní gbà ọ́ torí bí madam ṣe mú ọ wọlé ní bẹ́ẹ̀ náà láṣẹ ní kí wọ́n ti ọ̀tà ń táwa bá sì bá wọn sọ òun ni wọ́n gbọ́ fọwọ́ síbi tó yẹ kọ́wọ́ gbé o má ṣe làwùlàwù má ṣe gèrègèrè má ṣe gbàgbà tó bá ti ṣe nì ó ti tán àwa mẹ́tẹ̀ẹ̀ta á jọ wà kò ní síjà kò ní síta àmọ́ tó bá wà ọ̀. Oh á po wèrè mọ́ra wa náà lè béèrè lọ́wọ́ ẹ̀ àbí. chance nǹkan tí èmi fẹ́ sọ ni pé kó má fẹ́ báyìí kó má fẹ́ ra tó hmm. ti yẹn létí àmọ́ màdà ìyàn tó dáa nìyẹn ó dẹ̀ máa tọ́jú wa máa ń gbà fún mi lóúnjẹ máa wù mí. à ń sọ̀rọ̀ lẹ̀kẹ́ tó dé ni pé wọ́n fẹ́ bá wa nípàdé ọ̀rọ̀ lẹ́yìn. alùbáríkà albarika albarika albarika albarika ìyẹn Pasuma albarika albarika albarika albarika mo ń yìn ni. reason tí mo ṣe pé yín pé kí gbogbo yín bọ́ta pé mo ní ìdàtí bá yín sọ̀rọ̀ nítorí Charles ni. òun náà làwọn ẹ̀ ń bá a sọ. kódà mo wà bẹ́ẹ̀ tẹ́ fi dé tẹ́ fi yọ pé tọ̀ allow ah, madam to talk na. etí eh, ni nǹkan tó fẹ́ sọ o sọ pé òun náà ló ń bẹ́ mi sọ kí ni nǹkan tí wọ́n sọ. etí etí mọ̀ kan dáadáa ọgbọ́n ilé o. mr ladi kí ni problem yìí náà ṣé mo nǹkan tí mo fẹ́ sọ ni àbẹ mo reason tí mo ṣe pè yìí mo nítorí charles lọrẹ dẹbẹrẹ sí ń sọ̀rọ̀ ọkàn mi. anyway to cut all long stories short charles ò ní ìmọ̀ bá yín ṣiṣẹ́. Well, the grace of God is sufficient. I brought him here because I wanted him to join you in working and assist you but mo ti rí i pé kò ṣẹni tó lè ṣe gbogbo nǹkan tẹ̀ ń ṣe yìí because ẹ̀yin méjèèjì gan tó láti handle ara yín. ìgbìmọ̀ ò jìnnà sọrí. ṣé gbogbo ọkọ̀ sọ́sọ́ ní ìsìn. he has a whole lot of qualifications that I have found out myself. ẹ wo ẹ ẹ ẹ madam ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ yóò ṣe o ẹ jẹ́ sars yóò ṣiṣẹ́ dáadáa torí pé bẹ́ẹ̀ ti mú wá bí olùrànlọ́wọ́ ni ọ̀dà àmọ́ tí ọba ṣiṣẹ́ ni yóò yọ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ti yọ̀lẹ̀ yóò jalè ẹ yóò ṣiṣẹ́. ṣáà tó ní ìrànlọ́wọ́ ẹ máa ní ìdàtí help ara yín the qualifications that Charles has is too much for him to just come and sit here because what am I here for? mo wà níbàá láti help ẹ so why is he ò lè help ẹ mi lè always, kó Eh, eh, eh, ẹ ẹ wo ẹ wo chance which time I tell you say a guy no good which time I tell you say a guy no good I beg o make it no lie for me o. Jesus where? um, ìyá there? dẹ́ ìyá wẹ̀ dẹ́ wẹ̀ okay wait Igbo ni mo sọ fún ẹ pé madam sọ pé ìwọ ọ̀dà or èmi sọ pé madam ọ̀dà and please my name is No Chance I'm Charles if you cannot pronounce that name just call me Charlie bobo we dey go finish. ṣé bẹ́ẹ̀ gbọ́dọ̀ sọ ẹgbẹ́ burúkú tó pa ó lè máa bá òun yàrá gbà tó ń sọ èmi nígbà wo. ìyá wẹ̀dẹ́ ìyá wẹ̀dẹ́. báwo lè ṣe máa ń ṣe báyìí náà tí bá sọ̀rọ̀ ẹ̀ ní tí jẹ́ kí n sọ̀rọ̀ délé ẹ̀kọ́ máa sáré bẹ́ ẹ máa ń bẹ́ gan ẹ̀ ń fò kí ló ń ṣe yín náà ah ìsálàdé máa ní ìdásí máa bá wọn máa yìí sọ̀rọ̀ ọ̀rọ̀ wọn ti ń sú mi o. Eh, eh, ṣé bẹ́ẹ̀ gbọ́n kan tí madam sọ ní sí wọ́n máa lọ sí kíchìnì o tó bá lọ sí kíchìnì yẹn gbọ́n ní wàhálà o ṣíṣe wà yìí o. ìyá wa ìdì ìyá wa ìdì nǹkan tó ń ṣe yìí nǹkan tó ń ṣe yìí eh. ah oh my god. àtàwọn àna ọbẹ. àtẹ̀wò yẹn. go in. very good. objection my lord objection my lord ẹ ko kò lè lé mi nulẹ̀ o tó ti yẹ ní sìn kò ní lọ kíchìnì o ẹ má lọ sí kíchìnì o mo fún lóúnjẹ lásìkò tó yẹ kí n fún o. Yeah. Ah! Oyin yíìtìá ìjọ mo tó dẹ fún mi ní àbádà ṣé mi yíìtìá. wọn lábàdà ló wà lẹ́dàá ni ò dáa ṣẹ̀dá mi ò dà fún jà ní. mommy, what is wrong with you? Ṣáàtò òṣìṣẹ́ náà lé mọ́. Ha! Ah! Ah! Ah! qualification o tó bá yẹ pé qualification ẹni sáà fẹ́ fi ṣáàṣì mi wà láì mo ní qualification jùlọ ah. ṣé ló máa ń fowó ra wàhálà ni. bala, violela. sometimes oh, no be oh, deceiving oh, no. yíyẹ tó yẹyẹ lé ń bọ̀ wáyà dàpà. ọwọ́ wa kì í bá ẹ lọ ẹ̀rín sí mi kì í mú ẹ lọ fara wé o. ojú mi ò dojú o tí bá rí ẹ mi ò lè ṣàlàyé o. ìyẹn tí ah, wọ́n fọ́ nìjú. wọ́n má dàbí ìgbà tó lọ ń fi ẹ̀gún ha holiday skin ní báyìí. Mm-hmm. Eh, eh. ṣé o ti dà báyìí. yes that's okay. ẹ pẹ̀lẹ́. ẹ ṣe. yes ma ẹ kú iṣẹ́ <laughs> eh, ọ̀rọ̀ kan eh wà tí mo fẹ́ bí yín o bóyá tẹ bá wá múra tán kẹ́ ẹ pè mí. Ah, ẹ náà wọ́n jẹ́ ká sọ̀rọ̀ náà sí náà. ká sọ báyìí ẹ má bínú ọgbẹ́ mọ̀ ń gbà àkókò ní o ah, ẹsẹ̀ mi ah, ẹ̀jẹ̀ ń ká tẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ń ká tẹ́lẹ̀ o hmm, hmm, ọlọ́run tó dá yín tó dá yín kò ní yà yín yàkúyà ṣe rí èmi àti ìyá wa èdè ẹ mọ ẹyẹ tó so wa mm-hmm. ẹ kàn gbà wá tọwọ́ tẹsẹ̀ sílẹ̀ ni wá rí láti ìgbà tá a ti ń bá yín gbé tá a ti ń bá yín ṣiṣẹ́ tẹ̀ ti ń fún wa lówó mo fẹ́ má rí ẹ̀yin bóyá boyfriend ni o àbọ̀kọ yín ni kò rí kankan rí èmi tán kéré o ṣé wàá rí ìyá ni o bàbá ni o àbúrò ni o ẹ̀gbọ́n ni o rí kankan kọ́ wa yín wá rí wá gbà ah, ṣé bí wọ́n bá pọ̀ jù kéèyàn obìnrin yín pé tọ̀ báyìí kàṣà báyìí kà òdì kẹsì sọ fún olúwẹ̀ nítùbínú bí ìyẹn mo fi ní kí n sọ ní dètà mọ́gbà tẹ́ wá ní sọ báyìí rẹ̀ mo ṣe ní tọ̀ ọ̀rọ̀ nílé ọ̀rọ̀ nílé ẹ̀ má bínú. yóò fà láàyè ibo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ sí máa explain fún well nǹkan tó lè mú yín láti béèrè nǹkan tó béèrè yìí ó that you really do care about me oh mo mì I ẹ care I don't know how to explain it in Yorùbá mo mì pé ẹ care pé ah you do care pé. yíyọ yíyọ yíyọ bẹ kí ọ care? ọ yọ o ti yé mi báyìí. bẹ́ẹ̀ni so. Mm ṣe rí èmi tí mo wà níwájú yín yìí lóòótọ́ àti kékeré ni mo sì ní ìyá àti bàbá mọ́ mi ò lẹ́bí mi ò lára èèyàn kan ṣo tí mo tún lè sọ pé mo mọ̀ nígbà yẹn ni stepmother mi àmọ́ ìgbà tí wọ́n fi mí sọ́dọ̀ wọn kò sí gbogbo ìyà tí wọ́n fi jẹ mí àtìgbà yẹn ni mo ti ń forí jáwé forí jégbò pé kéèmí náà tiẹ̀ lè dé èèyàn láyé àmọ́ ọlọ́run dẹ̀ bá mi ṣe mo lu àlùyọ. Ah, ọlọ́mọ ṣe mo padà rí bá ti ṣe ah. mo struggle mo hustle mo suffer àyà jẹ mí àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mo padà rí díẹ̀ díẹ̀ kọjọ èmi náà rèé mo padà bí ẹni tó nílé níbi tó ní lókè òkun tó ń lé káàkiri gbogbo àgbáyé ní díẹ̀ díẹ̀ níwọ̀nba tèmi Ọlọ́run ò fìyà jẹ mí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ èyí tẹ wà níwájú mi yìí náà mi ò mọ èèyàn kankan mọ yìí mi ò mọ ẹbí yìí mi ò mọ ara yìí ìyá ìyá wàhíìrì kò sẹ́yìn tí mo mọ ẹ̀yìn ẹ̀ ń bí àbí mo mọ ẹ̀yàn yìí ṣé mo mọ ẹbí yìí kankan. ẹ ti ń fún wa lówó ṣe. èmi kàn fi ò pé ká máa ṣe dáadáa nílé ayé yìí. àmọ́ ẹ sọ̀rọ̀ ọkọ kí ni mo fẹ́ fi ọkùnrin ṣe láyé kí ni mo fẹ́ fi ọkọ ṣe lẹ́yìn kí n gbàdúrà sọ́lọ́run kọ́lọ́run túbọ̀ máa bùkún gbogbo èyí tó ti ṣe fún mi kí n má fò sánlẹ̀ kí n má kú mọ́ yín lójú ẹ̀yin yìí náà ti dára mi ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí lé àtúmọ̀ sọ lọ́jọ́ ìmọ̀. ẹ wo ìtàn yìí ọwà ọwà pts ọwà ọwà pathetic ọwà sorrowful ẹ má bínú pé mo lọ hú nǹkan tó ti pẹ́ ẹ má bínú. ẹ nù ẹ béèrè ọ̀rọ̀ ni mo dẹ̀ ní láti ṣàlàyé. ọ̀dà bẹ́ẹ̀ ẹ bẹ́ẹ̀ tí wàá wà yín nìsín pẹ̀lú gbogbo ohun tẹ́ kó jọ pátápátá àti ètò òkè òkun ni àti ti Dubai ẹni àti Nàìjíríà ẹ lẹ́bí kankan lára kankan. kò sẹ́bí kò sára èmi àtòrí mi àtẹlẹ́dàá mi àtọlọ́hún adádúró torí ẹ̀ náà ni mo ṣe fi òpè òkè tí bá tẹ̀ ṣe ń rí ẹ̀yin àti ìyàwó àyíní tí bá ṣe wà láyìíká mi inú mi ayé máa dùn ọmọ rẹ̀ ẹ̀rín ẹ̀ mọ̀ so ẹ má jẹ́ ká ṣí àwọn egbò tó ti. tó ti jiná ẹ wo inú yóò sì ní bàjẹ́ inú yóò máa dùn kálẹ̀ ni ẹ ò láìpẹ́ láì jìnà ọlọ́wọ́ wa tọkọ tí ó máa pa yín lẹ́nu fún yín. ẹ̀yin kọ́ tó ọkọ ṣe fún mi tó bàbá ṣe fún mi mr ladi ẹ jẹ́ kọ́kọ́ wọn bá tiẹ̀ lọ. a ti tọkọ àwọn náà tọkọ sí. ìwà kíláàkì jacks. <laughs> pé ẹ tún máa padà wá crack jokes for me it's called jokes ẹ má dojú tì mí ta lọ́jọ́ ibi mr ladi. jokes. jokes. jokes nígbà tí ẹ ń pẹ́ yín jókè. ẹ tètè wá lọ́dọ̀ jàre ẹ jẹ́ kí wá ṣọ́mọ lọ ṣiṣẹ́. ìyàwó ẹ̀dẹ̀ ṣé bí a ṣe máa wòrán charles nínú rẹ̀ tó jẹ́ pé ọmọ àtọ̀hún ìwá kan yóò wá wà yóò wá sínú ọdùnbá ẹ̀hà yẹn yóò máa lálẹ̀ máa wà lọ́wọ́ láwa tó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi ìwọ àtọ̀gá bá ti wà rè tá a bá fẹ́ bọ́ọ̀gá sọ̀rọ̀ àwọn ọmọ ilé mi àjọ ṣe gbogbo nǹkan pọ̀ àjọ rò pọ̀ àjọ yí pọ̀ ọwọ́ dẹ́ta ìdí nìsín ó sì mú gbogbo ẹ̀ ó ti fọ̀bẹ́ sáàrin ṣé ọwọ́ ada kó jẹ́ ń pé gbogbo ń tá a padà sí wàhálà fún pátápátá eléyìí bú ṣáṣọ káàbọ̀ àbí ṣáṣọ kóńdò ni òun ní ọ̀hún àdàrú wa lọ́wọ́ lóòótọ́ tí mo fi rò ní. ẹ ẹ wo ṣe rí gbogbo nǹkan tó sọ ó gbẹ̀lú yé mi àmọ́ tí o bá ń ṣe dáadáa kí o máa kọ̀tínú láti máa ṣe dáadáa ṣé o ní nǹkan tó sọ yẹn má dáná sẹ́ni ẹlẹ́ni lọ́rùn o nígbà tó sọ pé o fẹ́ para ẹ̀ sí má lọ́rùn nìyí kó fẹ́ lọ padà ẹ̀ sí bàdàmú lọ́rùn jọ́ torí ọlọ́run jọ́ torí ọlọ́run kí ni màmá yìí ṣe fún ẹ tó ló fẹ́ parẹ́ tí kò sanwó oṣù fún ẹ. no network ìyá wa ìdí ìyá wa ìdí n tẹ́mi ń gbìyànjú àti sọ fún ọ ni wípé chance ọmọ Ìgbò mm. ó ti dé mm. láti ìgbà tó sì ti dé sínú ilé mm. lọ̀gá ti ń yíwà padà sáwà oh. ṣé káwa méjèèjì ká fúngun mọ́ ká pàdé àpòpọ̀ ká lè dànù tábà ti lè dànù nínú ilé àròjù ráyè ṣe ti wá padà ọ̀gá máa fẹ́ràn wa á máa wọ yàrá ọ̀gá á máa ṣe bá a ti fẹ́ bá a ti ṣe tẹ́lẹ̀ tẹ́mi sọ ni nì. Hmm. ìyẹn ṣáǹsì àbí kí ló pé hmm, ṣáǹsì nǹkan tó sọ ni pé ṣáǹsì ó ti ń ṣe jù ààrẹ lọ ń ṣe jù rẹ lọ ṣe jù rẹ lọ. ẹyin ọwọ àṣẹ nǹkan kan ṣé mo rí i pé ìwà yìí bò ó yàtọ̀ sáwà yorùbá yorùbá làwà nǹkan tó tẹ̀ máa ń bá mi lẹ́nu kó tó bá ti máa ń sọ̀rọ̀ eh, rẹ̀ wọn yóò rẹ àyà mi á já bóyá mi ṣe já ẹ̀mú kan tó ká sára èmi máa ní ìjì ẹ̀bẹ̀ àmọ́ kò sí nǹkan kan ṣé bí madam kó gbogbo wa pọ̀ bí ẹbí ni kò mọ̀ mí rí èmi náà mọ̀ rí <laughs> ẹ kò sí wàhálà wọ́n jẹ́ kẹ́nìbọ̀dì máa ṣe títí ẹ lọ a máa mọ̀. ok um, ọ̀rọ̀ ẹ nìyí yé mi bọ̀ n tó ń gbìyànjú àti sọ nísìnyí pé bí tí ń ṣe náà lè ti ń eh. tẹ́ báṣubàṣu tí òun àtọ̀gá ti di five and six tí wọ́n ti lẹ̀ pọ̀ ni mm. ọtí ọlọ́run. ẹ tó bá sọ pé o fẹ́ jẹ́ ìbàsùn kí ló ní iṣẹ́ tí mo ṣe tí mi lè tẹ̀bà fún un ah. má tẹ̀bà fún ìgbà tí gàrí wà nílé ah. mo fẹ́ lọ gárà sílé. Ah. no network eh, eh, eh. no network tí mo bá tó sọ ọ̀rọ̀ yìí nìyí tí mo bá tó repeat ẹ̀ tó o bá gbọ́ wọ́n gbé fún ẹ báyìí wọ́n fi kọ́ ọlọ́run ni ṣé n tó ń gbìyànjú àti sọ fún mi ni wípé gbogbo bí ṣàṣì ń ṣe ni mm. ọtí ọlọ́run ká má ṣe nǹkan kan fún kọ́ máa ṣe bẹ́ẹ̀ lọ ah ah kí ló dé kí ló dé tó bá tó wá dé tó lọ́bẹ̀ dé ẹ kò sí wàhálà ó bá mi lára mu. ọba lára mu mo hmm. lára mu kò hmm. sí wàhálà. Hmm. a ah, kí la gbé kí la jù kí la bá dé bí ilé ìgbélé báyìí tó yọ lọ mi nílò bílíkì mọ́ o. ọ̀dà rọ̀. ó ah, kéde sí o eléyìí tó kéde sí o kéde bóde ni o tó bá ti sọ pé ọjọ́ ọ̀bẹ nǹkan tí ń jọmọ fún mi torí pé ó ń ni o ni o ìlara ni o ní lára ni wọ́n bá yíbò jowú wọ́n bá yíbò jowú ní ìtẹ̀mí pẹ̀lú yẹn ni mo ṣe bí ní tẹ̀mí abikẹ́mi kóró èkó dé ni. kí ni problem wáyé náà kí ni gbogbo rọ́bì ṣe. níbo ló ń lọ níbo ló lọ. kí ló kun ẹ pẹ̀lú bí tó dà. Ah, ní ìdá yìí tọ́ ẹ kó wa náà yàrá ẹ kó sùn mọ́mọ́ kó ní ti sùn náà. kí ló kun ẹ díà. kí ni ọ̀kan ẹ díà. mo fẹ́ wá ṣẹ̀kì èyàn obìnrin olómi pé mo lọ́dà. ó pariwo ni ọ̀fẹ́ wá ṣẹ̀kì yẹn ṣé ìwọ ọmọ pẹ́ tó fẹ́ wá ṣẹ̀kì yín ti ń sùn báyìí. kí ló kun ẹ. ọkàn mi mind yourself. Mind yourself. Because if you if you if you tempt me to beat you. O n tẹ kasi mi lójú. If you tempt me to beat you. If you tempt me tẹ́mi náà bá nà. O bẹ pé o mọ̀ mi ṣá. O mọ̀ mi náà. O mọ̀ mi. O gbọ́rọ̀ mi kò sí wàhálà. Kí ni irú ẹ? Are you crazy ni? Hold on, darling. Hold on, hold on. Kí ló ṣẹlẹ̀? no like seriously ìgbà wo ni ẹ bẹ̀rẹ̀ sí ní ọkàn tẹ́ pé ọkàn yín wá le débi pé ẹ̀ ń já wọnú yàrá mi láì kọlẹ̀. ẹyin òun ni òun ló ṣe. òun ló ṣe kí ni. so now you have the gall to jump inside my room without you knocking. ngbọ́n tí wọ́n sọ. ngbọ́n tí wọ́n sọ àbí kò ṣe é. now tell me kí ló ṣẹlẹ̀. ẹ ṣeun ma very good very good very good nígbà tí very good. you don't have anything to talk. ẹ jáde kúrò ní yàrá mi. nígbà ń bọ̀ you better know where she went. àbàtà ń bọ̀ tá a mouth because you are, you are busy seeing rubbish. all of a sudden mo room eh? I was coming here kí wá check on you nítorí eh. kéèyàn máa kéèyàn máa bẹ̀yìn o òun eh. ní orin nínú so I was coming mo ṣe débi ilẹ̀kùn yẹn. mo ṣe kọ́ la gbàdé àyín jèrè kí ni. àlọ́ sọ̀rọ̀ ṣe. ṣé òun jẹ́ ti jọ́ sí ni. don't shout in my ah. room nígbà wo lẹ bẹ̀rẹ̀ sí wá check mi bẹ́ẹ̀ mo ti ń sùn àbí mi ò tí ì sùn. ìwọ ló ń bi ìwọ ni èmi yìí nọ́ọ̀mà láti check ya. torí pé kí ni ìwọ ń ta nọ́ọ̀mà. àyà wa kó yìí ẹ já wọnú yàrá mi láìkọ yìí kan ó yẹ bọ́ta. nítorí ó jẹ́ gbàlagbà ló ṣe ń lo shut up your mouth and get out of my room now. nìṣó wọn ni ọgbọ́n ta yàrá. the both of you should get out now. lọ o sì ṣáájú. ọlọ́ni lọ kọ́mọ́tì múùfù jọ. ọlọ́kọ̀ ẹ̀rọ ọlọ́ta ni àbí wọ́n. get out of my room. jà lọ kò sí hey you Charles yes, come back. Yes, wèrè ìwé ní Charles. I just said Charles mi ò pè yín Mr. Ladi ẹ jáde. ẹ ẹ n mi wò ni pé. Mr. Ladi ẹ jáde. wò ó bẹ́ẹ̀ sáyẹn yóò mú máàkì rẹ kò tí ì kọ ẹ kó o jáde. mo ní ẹ bọ́ta. ó ti yé mi wọ́n sọ wà lọ. gbẹ́ẹ́ is that the way is that the way. fẹ́ẹ́ wọ́n tún kọ́ bọ́ọ̀tù ni ah, you're such a useless man. get out of my room. Ah. shut the door after you. get out o ní ma it's okay Charles. I'm too sorry. Get out of my room. Yeah, yeah. House, lock the door behind. Thank you. Um, oh, so, shut up, it's okay. Jókòó báyìí. Sack this man, madam. Hey. Actually, you can walk. Yeah, let's do it. Hey, this one is so soft. Oh. Which is it now? <laughs> yeah, we there. Which is it? please i don't want problem o mi ò fẹ́ wàhálà o o o ṣe ọ̀sán kùtù o. ẹ ó ṣe ọ̀sán kùtù ná. bó mọ kó tó ṣẹlẹ̀ tí mo fẹ́ sọ fún ọ. kí ni ẹ. ṣé o ti ní ṣé o rí etí ẹ mélòó. méjì ni mo ti fi ń gbọ́ ọ̀rọ̀. ṣé o rí ẹ̀mí ẹ̀ báyìí bíntín ni o. èmi ta ni. ẹ̀mí ẹ̀ bíntín ni o. ó jẹ́ mi adìẹ fẹ́mi mi fi jẹ́ bíntín ó jẹ́ mi adìẹ. wo ṣé o rí sáwédé. ládì. ṣé o rí mr ládì. ó sọ pé káwa méjèèjì kápá ẹ kì í ṣe kí mi. ok ládì sọ pé kí òun pẹ̀lú ìwọ kẹ́pẹ̀ díẹ̀ àpòpọ̀ kẹ́pẹ̀ mi. Ah, ah, kí ló dé ṣé bíríkì wọ̀ ń jẹ ni ṣé bí ṣáǹsì ń jẹ ṣé bíríkì lórúkọ tiẹ̀ ni. Ah, kí ló máa ń ṣe ìyáwó ẹ̀dẹ́wọ̀ yìí ibo ló ti gbọ́ tí mo sọ bíríkì nínú ọ̀rọ̀ tó wà lẹ̀ àbí wo kó ló sọ pé Mr. Ladi àti ìwọ pé ẹ sọ pé ẹ má pàdé àpòpọ̀ pé kẹ́ pa mí. ṣé mi fẹ́ pàdé àpòpọ̀ ni mo wá sọ fún wọn a ní kóhun ló sọ pé ká pa ẹ èmi wá ní pé màá sọ fún ẹ lẹ́yìn ó ní pé ká pa ẹ. o sọ pé kéèkì ò ní ìyẹn ládì yẹn. ẹ nǹkan tó sọ ni pé ìwọ ti gba ògo wa ògo wa ló dé ń lò báyìí. ògo ah. wèrè wọlé kó wá tẹ́lẹ̀ níbo lẹ ti rí ògo ah. ògo wọlé kó dé ògo mélòó ló wà lára yín méjèèjì tí mo fẹ́ gbà kọ́ combine ní ògo yín ní o lè fi ṣe kankan otherwise pure water ni màá fi mú but ẹ ti mi ti ẹ rí ògo. Ah, nítorí ìwọ tó jẹ́ pípa tó di tó sọ pé ṣáàsì lórúkọ ẹ̀ ṣáàsì lórúkọ ẹ̀ káde ń pè ẹ́ ní tó lè jẹ́ pé gbogbo nǹkan tí màdàmú ṣe fún wa ìwọ olóko gbogbo èlò ń dá kó mọ́ra ló fún wa ní kankan bẹ́ẹ̀. èmi èmi sọ fún ẹ pé ṣáàsì ni mi ṣáàsì kan adoration ni charles eh, eh. oyin charles lórúkọ mi eh, and then for crying out loud mi ò gbogbo yín lọ́wọ́ màdàmú mi ò gbọ́ anything màdàmú like mi ni ó dẹ̀ like mi kí ló wá kàn mí pé mo gbogbo Lájí àti mo gbogbo ìyá wìdẹ́wà yìí ẹbí náà sọ bẹ́ẹ̀ ṣé orí nǹkan tó sọ nísìnyí pé babaláwo ló ṣe kíní yẹn fún ẹ láti lù yín yẹn ó yá mẹ́mi náà kájọ lọ sí ọ̀dọ̀ babaláwo yẹn kó lè ṣe fẹ́mi náà. ìyàwó ìdẹ wàyídì ìyàwó ìdẹ wàyídì ṣé ẹ gbàdùn ṣé ẹ gbàdùn now somebody will say eh all of a sudden you just go straight to z ibo ló ti pé kí mo sọ babaláwo ṣùrí if i slap you ìyàwó ìdẹ ìyàwó ìdẹ if i slap you now ah, ah. your brain will do manual research wàá bẹ̀rẹ̀ sí gbọ́ ọ̀rọ̀. Eh, hey, yes, I say so. Me Miss, I say so. So you're a man Yoruba. Hey. <laughs> Don't worry. Kí ni? Ah, ah, ah, olùparí ẹ̀ka tó ní pọ̀ pa. Ìwọ ni mo fẹ́ jù sílẹ̀ o. Eh? Ìwọ ni mo fẹ́ jù sílẹ̀ o. Ibo. Tó bá di time tí mo bá through ẹ from here. Ṣorí eh. tó bá ti ń lọ ìsàlẹ̀, o ì tí ì lè dé agbede ọ̀run méjì tí atẹ́gùn burúkú tó bá fẹ́ sí etí ẹ tó bá fẹ́ láti ibi nǹkan tó jí agbárí ẹ tó kì í gbọ́dọ̀ dáadáa á tún jáde from here by the time tó bá máa fi délé tàbí máa píìkì ẹ wà á ti nọ́mà wà á ti gẹ̀ẹ́tì network. ó mà ṣe o irú kan tó ṣe mí ṣe ìyá yín náà. nǹkan tó ṣe ẹ kò lè ṣe ìyàláyà mi nǹkan tó ṣe ara ẹ nìkan ló máa ṣe ó ti yé mi. ẹ kí ló fàjà báyìí lórí ọ̀nà tájọ́ sọ eyo ìṣèké fún ẹ kó tẹ̀ sọ pé mo ṣe o thank you o ìyàwó èdè ẹ awísàwí lòun òun òun lọ ṣògùnlẹ̀ yìí bò bó bá ṣògùnlẹ̀ yìí bò ẹni tó jẹ̀bù lájọ́ bá ṣe ni ó ti wà là. so very interesting one ilé gangan èmi ló ṣẹlẹ̀ sí ọjọ́ yẹn mo tẹ̀lé mọ́ mi a fẹ́ ṣe nǹkan ní family wa so àwa lọ sí Mushin side ọ̀dà wọn climax ní side yẹn ibi ọjọ́ ara ọjà this thing i don't think it's oyinbo. no so come and sit. very good ati get here o from daleko tama link up bridge eh mm-hmm. ó wáyé náà sọlọ yẹn nobody knows what happened àwọn màálù tí wọ́n máa ń dá màálù yẹn because mọ́mí kò lè stand màálù because so bí màálù yẹn ṣe ń bọ̀ kò etí dọ̀dọ̀ mọ́mí mi mọ́mí mi ti ṣubú sílẹ̀ ó wá ń pariwo Charles Charles Charles I but bẹ́ẹ̀ ń pariwo náà before I get to your side the malu can clear me so <laughs> ẹ jẹ́ kí malu yẹn lọ kò ní àwa méjì jò lè jẹ́ lọ́wọ́ nípìn at the same time at least èmi ni màá sìn yín so ẹ ẹ stay there but all of a sudden luckily malu yẹn ó kọ̀ kọjá lára wọn kò tí ẹ má ṣe wọn because orí mọ́mí mi ò ṣe orí tó tó ṣe kí orí ọ̀sá gẹ́dẹ̀ lórí wọn tẹ́lẹ̀ if the malu had matched it it will be will be dealing with something else so mo wá lọ gbé wọn dìde pé ẹ má bínú ọ it a situation of things he said ọmọ àlè ni mo like ya kí kémi náà wá kú at the same time with you ṣe fọ́ sọ pé ọmọ ló máa ń sin ìyá ṣé ìwọ ló fẹ́ sin mí ni. madam <laughs> very very very bad situation. the other one that I want to tell you is very interesting too it happened to my father. okay very good. come come. Yeah. Mm-hmm. Thank you. Mm-hmm. Mm-hmm. So, That other one, very good too. So that's a faithful day. Ajede Pelumutu. Agbegilo oh, no kò ń ṣe agbegilo dùnà but it's close to it because mọ́tò yẹn bútu bútu ẹ ti bàjẹ́. So tabasa speed the boot will be opening itself and closing. That is the remote that we have. So my daddy drove off to one guy. He, he entered his front. He thought he has. When he drove off, he gave me a good face. Babe ìwọ mo chance here <laughs> i thought i thought we have escaped <laughs> so that guy all of a sudden now came to our front and then glass wa ti wind down oru ti ba ti wa jẹ no ac ani the guy just told my father oyin o pe sa ah. that is the wrong thing for any young boy to say to an elderly man i'm supposed to get angry is that it mm -hmm. i did not get angry why The guy put sir, respect there. So it is the sir that got me. And I started laughing. All of a sudden, my daddy, a very slim man, all of a sudden, he just became robust. Because I was laughing, you know, I be one All of a sudden, be bread to just me. I, Mo ṣe cover mouth mi titi tá fi délé. Akọ̀ délé ni get out of my car. He sent me away. He went inside. He told him, my child. He said, Emi kolo bi ọmọ ifun. This one is a bastard. <laughs> That kolo weni to bi fun, kolo gbe fun. I told my mother, don't mind him. He's at fault. Òun ló drive rough fún man yẹn. And the man came back and abused him. Simple and short. Am I supposed to be crying that they abused my father? In, in, a, in a romantic way that is funny. Mo dey rẹ́rìn. Simple and short. Yeah, I'm telling you. But then, even if this one is not funny, just laugh. Laugh it out loud. You're funny, I mean. You're just full of. Nǹkan tó jẹ́ kí wà mí báyìí, òun lórí ọ̀rọ̀ SARS tó bá mi sọ. Mo rò rò rò mi ò ríro. Torí kan tó jẹ́ kí n máa rò ní pé tábà pa á sí kí lè rẹwà. Kò sí kan tó dáa fún àkólógún. Ṣẹ́ẹ̀tì kan, sọ́ọ̀sà kan ló bá dé báyìí. Kí lá máa pín ní ogún ẹ̀dá wa fi sọ wípé kàpá ọ̀rẹ́ ṣe yé mi nìyá wa ẹ̀dì n mọ̀ pé gbogbo àlọ́ àpamọ̀ tẹ́mi ń pa láti ìgbà yìí wà ní ọ̀gẹ́ẹ̀tì ẹ̀rá ìsìn àmọ́ ìgbà tó ti wá gẹ̀ẹ́tì ẹ̀rá ìsìn nísìn ó ṣe lábẹ́ n tí mo fi ní pé ká pa òǹlẹ̀lẹ̀ kì í ṣe pé torí polówó sọ mọ̀ pé ńgbà táwa hàn yín ká ti ń bá màdámù bọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní màdámù ti wò sùnsùnsùn lọ promise wa tó ṣèlérí fún wa wípé tó bá dijọ́ tí àwa náà bá fẹ́ gbòmìnira ara wa o wọ́n da ilé àtọ̀nìhun wọ́n dà sí méjì wọ́n wá kó kan fáwa náà àwa ní ọwọ́ ìlọ bẹ̀rẹ̀ gbèsè ayé wa táwa ní igi yẹn táfìlà táfìlò ìdí nìyí nígbà tó wá ti wá di pé òun àti ṣáàṣì wọ́n ń fẹ́ra wọn nísìn tó ti di pé ó lóyún fún ṣáàṣì ṣé wọ́n mọ̀ wípé gbogbo ohun tí wọ́n fẹ́ kó fún wa pátápátá ni kò ní jẹ́ tọ̀dọ̀ wa mọ́ ti ṣáàṣì ní ọ̀jẹ̀ àmọ́ tá a bá tètè pa àwọn méjèèjì dànù á padà claim tá a fẹ́ claim á kó á sì bá ti wá lójú bẹ́ẹ̀ lọ. Ah! kí ló bá dáhùn sọ fún aṣọ fún àwọn tó ní pé ká máa lọ kí ló ní kó lè wà fún. kí ẹ kẹ yé mi ni o kí ni nǹkan tá a ṣe fún ọ sọ pé àwọn máa dá àwọn méjèèjì dà. ìyàwó àìdè ìyàwó àìdè ẹnu mi ni kò máa wò ọgbọ́n ṣáàtì àti madam nígbà tí wọ́n ti ń fẹ́ra wọn ni ní tí madam ṣe nílérí fún wa tẹ́lẹ̀ pé òun ọ̀dálẹ̀ àtọ̀nìhun sí méje táwa ní ìbẹ̀rẹ̀ gbé ayé wa kò ní fún wa mọ́ àmọ́ tá a bá ti pa tá a pa wọn méjèèjì dànù yóò jẹ́ tiwa padà ń tèmi sọ ni tá a fi pa chance. Hmm. ìyẹn ni pé ká pa ká pa tá a bá ti parí sí gbogbo kíni ogún yóò máa jẹ. yóò jẹ tiwa nígbà tí ò lẹ́bi tí ò lára. Hmm. àmọ́ síbẹ̀síbẹ̀ ọ̀nà tá a bá sọ pé ká pa tí wọ́n pè lù táwa mi báyìí ibi báyìí ń ṣe nàìjíríà tó bá lọ fún wa kọ tó fọ ọlọ́pàá gbé wa ọlọ́pàá jẹ́ kí wọ́n lọ ṣẹ̀wọ̀n bẹ́ẹ̀ ṣe dàrúgbó tó yìí kò ní dákẹ́ pẹ́nu sẹ́ẹ̀lì. ní àyín n ò lè mú wa gbogbo apádé àlùdé tó pọ̀ Dubai làwa náà mọ̀ àní fọ̀bẹ̀gùn àní ìyìnbọn fún bẹ́ẹ̀ sì sáwọn ládàá nígbà tó jẹ́ pé di oúnjẹ nìwọ́ wà ó májèlé ó sínú oúnjẹ àwọn méjèèjì fún wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ táwọn méjèèjì ó fi kú lọ́ba tẹ́. irú kú wo ni ká gbé flying boat Ah, èmi iṣẹ́ mi mi gan-an tó rẹ́mi wá ìtọ́ta sí o ah. kí ló dé ah. Ah, ó mà tí sàṣọmọ yìí bò ó mà tí sàṣọmọ yìí bò kí ló ṣẹlẹ̀. yàwá yìí yàwá yìí kì í ṣe pé hmm. a gbọ́dọ̀ lọ hmm. ìwọ dalẹ̀ fún mi àwa hmm. mú pọ́ńsì májèlé bọ́jẹ́ ká lọ ẹ̀kú fọ́ọ̀gù àbí kíní àìsáyà tá a fi ń fọ ilẹ̀ àbí eléyìí tí a fi ń fọ tọ́lẹ̀tì ni a máa bù sóúnjẹ fún un báwọn méjèèjì bá ti jẹ́ ni ọ̀rẹ́ fún ju ọ̀rẹ́ fún ju hmm. tá a lọ. poison ah, kò sí wàhálà kò sí wàhálà tó bá jẹ́ tó bébí lè dìn dáná hmm. owó funfun iṣẹ́ oníkò jẹ́ dáadáa má jẹ́ kọjá bẹ́ẹ̀ o ọmọ kan lè wá láti ilẹ̀ yíbò kó wá máa bọ̀ níbẹ̀ kó lóhùn ṣáàṣì o ah, ah. kò lè ṣáàṣì mi o mi ò gbà o. tá a bá padà gbógun yìí tán hmm ọlọ mú wáìdì wá nífẹ̀ẹ́ hmm. yóò máa pọ̀ Dubai èmi ò wá bẹ̀rẹ̀ wọ́n máa kóná bọ̀ á wá bímọ mi fúnra wa. ọlọ́run máa jẹ́ kí ló fẹ́ mú mi lọ ṣe nílùú bukaram kí ló fẹ́ lọ ṣe ní bukaram ìlú bukaram èmi mi ò lè ráyè lọ. ṣé o ti kọ́lẹ̀ pè mí. Mm-hmm. Alright, alright, no problem. So don't worry, my wo nǹkan tí mo ṣe. I'll call you and video the way I come. Okay. so bí mo ṣe ṣe é kìíní à then full load full load ni mọ́tò tí mo wọ̀ ní ọjọ́ yìí kódà mo tún mo wọ coat mo gbé one diary dání uh-huh. so all of a sudden beans ni mo jẹ kúrò ńlẹ ẹ̀wà mm-hmm. ẹ̀wà alágbàdo àdàlú <laughs> so gbọ̀tí mo wọnú mọ́tò then all of a sudden my stomach they started rumbling. they're doing rumbo sack. <laughs> madam ọ̀rọ̀ burúkú bad day devil drink water. so ẹ̀wà alágbàdo ni mo jẹ àdàlú ni mo jẹ kúrò ńlẹ̀ in the morning kódà mo mí ìsẹ́ pẹ̀lú gàrí mi mọ̀ kó má disturb stomach mi stomach mi bá bẹ̀rẹ̀ sí kọrin rumbo sack rumbo sack ibùgbùgbùgbùgbù mo ní mo dáràn nínú okùn mi wọ́n ti ń ṣe DJ kí ni ẹ̀kọ́ wa ni iṣọ́ bọ̀tí mo ti wá wò pé inside this bus ṣé màá sọ pé kí driver kó páàkì pé mo fẹ́ yẹ̀ sóni which is not possible full load front okun back okun middle ni mo jókòó mo bá rọra mú ìdí mú mo ṣe òkè mo bá ń gbọ́ ṣe ìdí òkè bí mo ṣe é ṣe mo rò pé fúlẹ́ ló máa bá jáde something that will not sound like a pistol ìrọ̀ o bó ṣe jẹ́ ak forty seven àfi gbúrò the money títí sóyè bọ́ọ̀lù hey all the including the driver everybody kò dojú bò mí ni the lady beside me ó lọ ń shift bó ṣe shift mo kàn lójú ẹ̀ you know the mercy. ṣé wo kì í sọ tó ń sọ fún mi madam bá dédé fún drink water bó ṣe wá sound ó ti wá jẹ́ iṣu burúkú tó ń rùn everybody bẹ̀rẹ̀ sí mú èpè lẹ̀ èpè tí mi ò lè boycott èèyàn kan ní olórí burúkú olórí burúkú aṣọ rẹ̀ èmi náà ní ẹṣẹ o mo dúpẹ́ o compliment of the season o because there's nothing I can do Me, ìdí bus stop mi tí mo fi bọ́ọ̀lẹ̀ bí dírẹ́fà ṣe sọ pé ìyá náà wò rò mo ní ó wà ibẹ̀ kan ni mo ń lọ mo tún wá bọ́ọ̀lù mọ́tò yẹn ò start on time mo wá dàbí idiot under the tree with my coach give me help uh, with your hand so even another story tí mo tún ní story this man ni àfíìsì ọwọ́ so that day fúnra rẹ̀ ló pè mí o mi ò bẹ́ẹ̀ ṣe o ló ní eh, Charles Charles eh, mo fi ẹ bẹ́ẹ̀ sọ̀rọ̀ o mo fẹ́ sọ story kan fún ẹ ah, mo ní o ti dá <laughs> story teller jẹ palọ fún mi kí n gbọ́ ló bẹ ní ọjọ́ kan òun sọ̀sọ̀ yí bẹ́ǹchì dẹ́ni mm-hmm. orúnkún òun bẹ̀rẹ̀ sí lálà all of a sudden ó dẹ̀ yí látòrí bẹ́ǹchì ó dẹ̀ já sí gọ́tà ah. ìwọ tó já sínú gọ́tà ṣé lákàyè kò gbọ́dọ̀ sọ fẹ́ kó jù he slept there next morning tó ń wá bọ̀dá àfíìsì kiri lọ́lọ́rí wọn nínú gọ́tà ìgbà tó tún máa jí wọn wọn ní bẹ́ẹ̀dì mi mo ní wèrè nìyí bẹ́ẹ̀dì yẹn kọ́ sọ́ọ̀fà ní inú gọ́tà lẹ́sùn mọ́jú ẹ ti mú mi gọ́tà yó ìtọ̀ tẹ́mi ìtọ̀ láàárọ̀ orí wọn lọ́dọ̀ sí ọlọ́run nìkan ló ṣọ́ wọn sorry madam don't kill me Charles máa ń mú omi your hand very soft very soft. Check ṣe èmi àbí ó ṣe bí àyín láàárọ̀ ìṣá ṣe bí ó ṣe mọ̀ bó ṣe bí àyín láàárọ̀. Yay! Hey, that is me. wait, my God. Yeah, Jesus. Hey. What's that? Kawan. Ara ló sọ pa ẹ́ lórí burúkú. Oh, ilẹ̀ tí mo wò ó kò lè yẹ. Hmm. Ilẹ̀ tí mo wò ó kò ní yẹ o. Ilẹ̀ tí mo wò ó kò ní yẹ o. Ilẹ̀ tí mo ilẹ̀ tí mo. Oh, ilẹ̀ tí mo. Ah, Charles, you're still here we I don't suppose do a big home but to give me I think you uh, oh, the you oh, the pay you uh, tasha. Um, don't worry, just get up and go. Oh, just leave. Kò ní yẹ o. And then báwo lẹ ní èdè ṣe wọ bíbá yìí? Wọ́n fẹ́ clean ní ọ̀dọ̀ yín. Wọ́n wá rí wípé ibi ò kò lè dá kí ibà fún yín gbé kí wọ́n hmm. bóun sùn lè ní fi tẹ̀lé wọn náà. Ẹ̀ẹ́dẹ̀ kan lẹ̀kùn. Nǹkan mọ̀, ńgbà tóun jóbin, àmọ́ ńgbà tóun ti sọ pé ẹ̀yin méjèèjì bora ni òfin lèmi fi wọlé. Okay, it's fine, it's fine. Yes, um, um, just go. Okay. And get me a cup of tea, please. Ah, Chelsea! Chelsea! Chelsea! Mother! Um, Chelsea! Oh, go alone, please. kò ní yẹ o ilẹ̀ tí mọ́ o kò ní yẹ o ilẹ̀ tí mọ́ o. ó dẹ̀ sọ pé bí mo sùn. ó sọ pé. ẹ bí lọ́nbẹ̀rẹ̀ lẹ́sìn bí tó wà lọ́wọ́ ẹ̀ bí kí ló dé wọ́n lọ ṣe gbogbo ǹjọ́ wọ́n ṣe wọ́n náà cup of tea. I'll call you. Màá tún pè é later. A cup of tea. I need a cup of tea. Oh, ṣe etí ń dùn yín ẹ ẹ láàárọ̀ kùtùkùtù ẹ ti lè gbọ́ Mr. Ladi, a cup of tea please. Hmm. si, e kop, si, si, si. Mou gya la la bayou! Si. Ah! Ah! Ah! Ah! Ah! Ah! dadi òkú òkú òkú òkú òkú òkú kini òkú ta ló kú ta ló kú anyway nǹkan tí mo wá rí è fún òpọ̀. I am just here torí mo fẹ́ wá dí òfin tòótọ́ láwọn mi dẹ̀ ní bàtà ń ké ní òtún fẹ́ so mo fẹ́ mọ̀ now for good reason kí ni ìkùtì mo ṣe fún ẹ tí wọ́n fi rò pé pípa ní pípa kó pa mí ní èrè ẹ because ìyáwó there has come to me ó dẹ̀ ti jẹ́wọ́ fún mi that ẹ̀yin méjèèjì lẹ́jọ́ fẹ́ pàdé àpòpọ̀ kẹ́ ẹ̀ pa mí but wúrù ni wọ́n pẹ̀lú mi kí ni mo lè ṣe fún ladoladi tó fi máa wá wọ̀ pé kóhun pa mí ní èrè à that is what I came to ask you in peace yọ mi ò bá ti jà wá but tó bá gbìgbó lọ mo mọ nǹkan tí mo lè fojú ẹ rí but explain yourself. Charles Charles. kí ni. o tọ́ mo fẹ́ pa o. o fẹ́ pa ta ni. o fẹ́ pa ẹran ṣé mo jọ ẹran tó fẹ́ pa mo máa dárò o ṣebí Yorùbá nìyà àbí Yorùbá kọ́ ni ẹ lájí. Ah. ẹ̀yin yorùbá náà lẹ́ sọ̀rọ̀ lẹ́pẹ̀wé síbẹ̀ náà yorùbá ló sọ pé ìgbà ni wọn kì í ìbá náà máa ń pẹ́wọ́ kì í pa àwọ̀. tí wọn bá wá jẹ gbàgbé tó jẹ ni wọn pàpà. o tún rẹ ẹja o tún rẹ ẹja. mi tan ra mi ajá. mi ò mi ajá ìwọ gẹ́gẹ́ ni mo fẹ́ rẹ jẹ. ok. ẹ dákun náà ẹ èèyàn lè kan kọkẹ máa tẹ hmm. wọ odò abá irin tó ẹ dákun ṣé omi ló rò pé ní mu kú ni tó fi mú àdá tó máa ké tó bẹ̀rẹ̀ sí ní ṣàtọ̀ fẹ́ máa kó bàbá ṣe rìn lọ. tani tani tani tani odò odò náà dà àti erin wo ló wà nínú odò. ọ̀kadì láì ṣé ìwọ ọmọ wípé ọ̀gá tí wọ́n mú tó fún lóyún tẹ́ bẹ̀rẹ̀ sí ní wọ yàrá yín tẹ́ sí ní fẹ́ra yín ni èmi àti ẹ̀ àtijọ́ ṣèlérí fúnra wa pé a fẹ́ra wa sọ̀kò ara wa dalẹ̀ kí wọ́n tó wá dé tó tó ranjú mọ́ gbogbo tó ranjú mọ́ gbogbo nǹkan tó ní kó lè jẹ́ tiẹ̀ ìwọ ọmọ ìbò àjòkúta má mú mi ẹ jẹ́ àwòrán lọ́mọ gan ni o ayé yín bàjẹ́ nítorí owó kò sí ní tẹ́lẹ̀ ṣe o. wèrè ni ẹ. ní bàbá ẹ. wèrè gidi ni ẹ wèrè aláṣọ. ẹ wèrè oníwòhùn tiẹ. múrùkù rí ẹ pé tẹ́lẹ̀ ni o bó ṣe dàgbà tó yìí o ò ní sẹ́ẹ̀sì kankan jẹ́ kí n bí ẹni béèrè tó jọjú jọ torí ọlọ́run madam tún sọ pé ìwọ ló fẹ́ẹ́ fẹ́ yẹn ó tó sí ẹ àbó tó sí ẹ ó ṣe wedding pẹ̀lú ẹ ẹjọ́ gbéra yín lọ sí orí ọ̀tà hmm. àbó sọ pé i do to you ìwọ náà sọ i do ríǹgì tó fún ẹ dàbí ríǹgì tó fún dà hmm, sórí pé ò ní làákàyè èèyàn mú mi wá tíbí hmm. kí kí kí ó help mi all of a sudden ó bẹ̀rẹ̀ sí ìsùsì ọ̀rọ̀ oyún wo ló fún o jẹ́ bẹ̀rẹ̀ sí jẹun dáadáa kó tẹ̀ máa lògùn ẹ mo rò pé ó gbádùn ni sórí mo kàn ní kí wọ́n ọ̀dọ̀ ẹ ní. next time tírú news yẹn bá tún dé ọ̀dọ̀ mi pé ìwọ sọ pé o tún máa pa àwo mi nítorí igbá ni wọn kì í lọ máa ń pa wọn kì í pa àwo tó sọ pé wọn máa pa àwo mi ìkó tí máa fojú ẹ rí wà á kàn di inú yọ bẹ́ẹ̀ ni. ọ̀dà sọ wá rí eléyìí tó gbọ́ ni àgbọ́mọ ẹ náà ni ọ̀ lè tọ́gbọ́ ọmọ torí tọ́ bá padà gbọ́ pé wọ́n tàn pa báyìí ọ̀ lajú sálùkìámọ̀ ni. try it try it ẹni tó bá kọ́kọ́ lọ àlùkìámọ̀ yẹn nínú èmi àti ẹ̀ kájọ́ mọ́. ó tiẹ̀ tún nílò àlùkìámọ̀ dàrẹ́tì. kí ló ló máa lọ. iná ni. èmi àti ẹ. ìwọ nìkan. ìwọ ló máa ṣíwájú. ìwọ ló ń lọ. máa jẹ́wọ́ fún ẹ bí mo ṣe jẹ́ màá jẹ́wọ́ fún ẹ bí mo ṣe jẹ́ jẹ́ kí n sọ fún ẹ nǹkan tí yóò mọ̀ jẹ́ kó yí ẹ sórí ẹ̀sùn gbọ́gòrí lórúkọ àgòrí ọ àrẹ méjìdínlógún báyìí òun ní í ṣe wú ẹ̀ báwọn òun ló dífá fún un ní ìnáwó tó ṣe wọ bíbí náà gbọ́n mèrè gùn i'm telling you òun ló dé káfù tó fi sọ pé ọ̀wọ̀ lọ́nà ẹ jẹ́ kí mi ọmọ ọlọ́nà kò ń lọ ọ̀wọ̀ lọ́nà tèmi tó ìyìn wọn ní ọ̀nà ẹ kò kì í ṣe ọ̀wọ̀. ẹ Àkúrẹ́ wọ́n ti change gbogbo àwọn tó ń sọ nínú ọ̀fọ̀. ibo ló ti change wọn ibo ló ti change wọn olókòso àyà náà o. wọn lágẹrẹgẹrẹ ní ìtàwọn olóògbé ògbóni òdùnkún lágẹrẹ ní ìtàwọn olóògbé ògbóni wọn bá ti lọ ní ìsìn iná ju ọkọ kọlì tùkẹ́tù. wèrè ni a máa jẹ́ kí wọ́n mọ̀ pé yémo pin ló ń kurukọ ikú yémo jì lórúkọ àrùn. ọ̀dà ni máa kọ́kọ́ gbé àrùn kọ ẹ́ mhm. nítorí kíkú support. èmi ò wá gbé àgbà náà ẹ̀ máa dùn lórí burúkú. ládì ládì kí ló dé tó rò dásìkò rẹ gbogbo nǹkan lásìkò àti ìgbà wà fún un èyí tó fẹ́ dẹ́rẹ́ mi ọ̀la gidi rẹ lédè gbọdọ̀ ó bá dúró lásìkò rẹ kó ohun tó ń béèrè fún lè tẹ̀ lọ́wọ́ má ṣe pààyàn má ṣe pẹ́nikẹ́ni o má ṣe pẹ́nikẹ́ni o labaríyà ò kọ̀yálé. alọ́ wa ń bẹ̀. nílé bá dàrú. ojúbọ o wèrè dànù nígbà. Yeah, babe. I'm feeling it tomorrow. I'll see you tomorrow by God's grace. I'll be having stopover in Amsterdam around um, 2 p.m. in the afternoon, so I should be in Dubai by 10:45 p.m. in the night. Immediately I realized gonna talk about it, don't worry. You have nothing to worry about. I need you so much, okay? Wait up. Kìtù kìtù máa ń gbèsè ní kankan. Yorùbá sọ̀rọ̀ mi sọ pé ẹ̀rọ ẹlẹ́mìí àgbẹ̀sẹ̀ àwọn ọkọ ìyẹ̀wò wọlé èrò rẹ bí àgbẹ̀sẹ̀ ọ alárédè ó wọlé dé. láìsí òkúta ń bẹ lọ́nà orin òkúta ń bẹ lọ́nà lọ́fẹ́ kọ lọ́kọ tí ní òkúta ń bẹ lọ́nà rọ̀rá mi àgbẹ̀sẹ̀ ní rọ̀rá mi àgbẹ̀sẹ̀ ní kọ̀ọ̀kan. ti tó jàre kò jẹ́ pé ó lọ jẹ́ lóṣìmí náà ó lọ. èmi ni mo ní kí gbogbo yín wá pé mo máa ní ìdásí bá yín sọ̀rọ̀. Yawaidi. Mr. Ladi. Ẹ jọ̀ọ́, kí ni nǹkan tí Charles ṣe fún yín pa? Hey, thank you, madam. Thank you. When you kó ẹjọ́ Charles, calm down. Tẹ́ bá fíò pé mi ò gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé yìí àbí mi ò mọ nǹkan kan irọ́ ni mo pa o. Gbogbo nǹkan tẹ́ ń sọ lẹ́yìn tẹ́ ń ṣe pátápátá ni mo àti gbogbo bá ṣe rò pé èmi àti Charles ń fẹ́ra wa gbogbo yẹn náà ni mo mọ̀ gbogbo bá ṣe máa tú ìtọ́ ọmọ ọlọ́mọ pátápátá ni mo mọ̀ àti gbogbo bá ṣe rò pé oyún inú mi yìí náà wípé Charles ló ní gbogbo ẹ̀ pátápátá náà ni mo gbọ́ mo kàn rò wípé ọjọ́ ọ̀rọ̀ ò tí ì tó ni tọ́jọ́ ọ̀rọ̀ bá tó ọ̀rọ̀ á sọ ara Hey, thank you madam thank you bẹ́ẹ̀ ni mà anyway mo mọ̀ pé ó ti pẹ́ tẹ́ ti ń ṣe lọ́jọ́ kìíní àná mo rántí pé yìí ń bí mi ẹ dìídì bèè lọ́rùn pé ọ̀rọ̀ ń kọ́ ń kọ́ anyway there's, there's someone at the door get to the door um, get the door. check the door jare. -hmm. -hmm àgbà tó kó bá rẹ̀ ọ́fíìsì àtúndé wọ́n yí e ẹ̀sìn ìtìjọ́dé yí e ẹ̀sìn ìtìjọ́dé wọ́n yí e ẹ̀sìn ìtìjọ́dé ṣọ́ọ̀sà. EFCC kọ flapilapila òṣìlẹ̀ ń ṣe òṣìlẹ̀ ń ṣe tẹ́ ẹ bá mọ̀. ẹ wo ọ́fíìsà owó rẹ̀. òṣìmù yín láṣọ ọ́fíìsì ta ní owó rẹ̀. tí bá fẹ́ kulẹ̀ owó fún ẹ ní ìgbanú ní network tí eyín bá kulẹ̀ nú ẹ kó pè mí bastard ó dẹ̀ kúrò mọ̀ mí. iwájú ọ́fíìsà Why gẹ̀ẹ́sì arrested. wọ́n erect yẹ. Mr. Ladi, mo rántí pé ẹbí mi the other time pé ẹ mọ̀ bóyá mo lọ́kọ àbí nǹkan kan but um, mo sọ fún yín pé Charles kọ́ ló lóyún inú mi. okay thank you. ṣé rántí ọjọ́ kìíní àná tẹ́yìn méjèèjì gbọ̀n wọnú yàrá mi tẹ́ já wọnú rúùmù mi tí mo wà lórí fóònù àbẹ́rẹ́. mo rántí ọkọ mi ni mo bá sọ̀rọ̀ lórí fóònù ọjọ́ yẹn ọkọ mi náà dẹ̀ ni. thank you o thank you madam ìbàjẹ́ ènìyàn ṣòtọ́ láàyè ọkọ madam yẹn èwo ló máa lò ọ̀fọ̀ àbí àdá lọ́pàá wọn ọkọ madam náà ṣe bó fẹ́ pàmí tó rẹ̀ tó tó rò pé mi ni mo eh, mi mo fẹ́ madam náà go and kill him. kí ni. mr charles mr charles. Yes. Morilini Moshla, she has told me a lot about you guys and um, kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí tí mi mọ̀ pa yìí uh, planning àti ṣíra mi kò tí change for anybody and she got nothing but hundred percent love for all of you and um, for you madam kò sí EFCC kankan bì kan so ẹ̀yin náà nǹkan tó promise kò máa ṣe fún yín òun ló ṣì máa ṣe fún yín uh, Mr. Charles. Thank you for being there and mm, thank you for everything. Mr. Ladi, you know, I have nothing to say but to thank you as well. Um, at least without you guys, there won't be smile on our <laughs> face and it's very, very important. Um, darling, um, don't stress yourself too much. Mm. I can help it. All right. <laughs> uh, ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti Mrs. Um, Waide, ìyá Waide ṣé rántí ilé tèmi àti yín jọjọ the other time yẹn. mo ń gbọ́rọ̀ yín. ok ẹ lọ bá òyìnbó tarí lọ́jọ́ yẹn mọ̀kàn mo ní pé máa rán yín padà wá sọ́dọ̀ ẹ̀ ó máa fún yín ní kíì kan tó bá ti fún yín ní kọ́kọ́rọ́ ilé yẹn ẹ máa mú lọ mo fún yín á fún yín ní gbogbo information pẹ̀lú kíì yẹn tẹ̀ mo fún yín ẹ fi ṣe nǹkan tó bá ti wù yín. ṣetán àgbà tó kó bá rẹ̀ wọ́n ní kí ló bẹ́ẹ̀ kẹ́rù ẹ̀ kó máa lọ lé o wọ́n ní kí ló bẹ́ẹ̀ kẹ́rù ẹ̀ kó máa lọ lé o àgbà tó fẹ́ kó bá rẹ̀ o. ìyá wa ìdì ìyáwó dẹ tí mo bá mú èkùlé ọwọ́ tí bá sún ẹnu ẹ never in your wọ́n máa lọ òkú ẹ wọ́n máa lọ gbà mọ́ mi lọ́wọ́ ni ibo ló ti gbọ́ tọ́sọ̀ pé kò lọ kú ẹrù mi. èmi náà mo ti ẹ̀jẹ̀ bí màdé ti sin ẹ̀ padà èmi ni mo kọ́ ẹgbẹ́ ṣe wọ fíìtì jẹ̀bi màá tún mú ìṣọ̀pù. ìwọ mọ bó ṣe wọ lift. ọ́fíìsà ẹ gẹ̀ẹ́tì arrested. wọ́n á gẹ̀ẹ́tì ẹ̀ arrested tó bá jẹ́ bí èpè wọ́n á gẹ̀ẹ́tì ẹ̀ arrested. madam kò ń ṣe nǹkan tó ń sọ fún yín nìyẹn can you please try and explain to her because i don't get it. I'll get back to her later. Okay. I'm used to it. <laughs> um, anyway, Mr. Ladi. Yes, ma'am. Kilong peng bishon pẹ́ Yes, ma'am. Shall we see general manager mi, like. General. GM office me. Eh, mo mọ general, mo mọ general. Okay. Um, ẹ máa lọ bá. envelope kan nínú envelope yẹn àwọn documents kọ̀ọ̀kan wà ń bẹ pẹ̀lú kọ́kọ́rọ́ àti àwọn addresses kan so by the time you get yourself to the address ilé tó wà ń mo fún yín everything tó bá wà nínú envelope yẹn ẹ̀kọ́ ṣá á ṣàlàyé fún yín mo fún yín ó ti di tiyín láti ẹ̀yìn. ṣé kọ́kọ́rọ́ mo ṣe àná. bí wọ́n náà ṣe báwọn sọ̀rọ̀ yẹn tó ń bí mi nǹkan tó ṣàlàyé fún ẹni pé wọ́n máa fún envelope òye inside the envelope ticket ya then key then address mm. to ticket yẹn òun ló máa fi deport ara ẹ lọlẹ ah. then the key then address yẹn wọn tó máa dé sí ah. gbogbo ẹ lọ ló sún wà ní ẹgbẹ. Ah. mo sọ mo sọ ìgbà tí mo lù mọ ìwọ sì ní mi o ti fi ti mọ bọ gánà mọ sí òní. o sọ pé ọmọ ẹ tó kọ́kọ́ jáwé àti ẹ tó kọ́kọ́ wá gbò so wọn àwa Ọ̀rúnmìlà ni ó tẹsí ẹ débi wọn fi deport ẹ. wọ́n ní kí ló fẹ́ fún kí ló fún. idiot. wọ́n ní kí ló fẹ́ fún. ẹ̀gbọ́n ṣé deport ni lóòótọ́. Anyway, my very own Charles. Hey, madam. Ẹnu rẹ̀ bí ẹnu ọ̀sìn. Ẹnu tẹ́ni. Ẹnu tẹ́ni. Anyway, um, èmi àti ọkọ mi to decide láti relocate to lọ America. As you can see, you can see for yourself that I'm quite heavy. You know so. Ọsọ pé um, oyin bébí ó wẹ̀ nú ọ, ó ti tó bí that Onyeri location Okuo here ìlú America olóbi ọmọ the street there. so mo máa fi apartment ilẹ̀ fún ẹ kó máa mú lọ kó fi ṣe nǹkan tó bá fẹ́ fi ṣe o lè fi rent kó máa gbowó lórí ẹ̀ yín náà lè fi ti yín náà rent tó bá wùn yín kẹ́ gbowó lórí ẹ̀ mọ̀ kẹ́ fi sustain ara yín kẹ́ you can make money from it ah. start up a new life and be fine on behalf of myself and my husband àti yọ̀ǹda gbogbo ẹ̀ fún yín. èmi nìkan tán èmi ọmọ èmi ọ̀kan ṣoṣo ọmọ gbogbo mi ló fún mi o. ẹ̀wọ̀n ọdún mélòó. níta ló ń lọ. ló sọ fún ẹ. wíri ni yín nínú nítorí ìyáwó dẹ ibùdó ti gbọ́ ẹ̀wọ̀n ok nǹkan tí mo ní mo máa ṣe fún yín mo máa padà ṣe máa ju ẹ from sixty eight floor láwàá yìí tí mo bá ju ẹ sísàlẹ̀ nígbà tí atẹ́gùn ìbú tó bá fẹ́ lù ẹ ní etí nǹkan tó di ẹ nínú ọpọlọ ajáde the other side by the time tó bá máa land nísàlẹ̀ àmàkùnwá máa bẹ̀rẹ̀ sí gbọ́. iwájú ọ̀tá ọ̀gá ṣe bẹ̀ tó gbọ́ ó lé kúkú àwọn ọmọdé kìkìrì bó ṣe lè rí sí mi kìrì bí wọ́n ti. àmúdárò ah, ṣé. that's how we ọ̀gá ní ilé. Eh? tó wà ní èèyàn eh, yìí ní Dubai eh. wọ́n fún wọn ní kọ́kọ́rọ́ ẹyọ ọ̀kẹ́ wọ́n fún mi náà lẹ́yọ ọ̀kẹ́ mẹ́. wọ́n ti kú ẹ̀yìn ibi sọ ẹ̀yin lè máa kú ẹ̀rù kúrò kíá. ibi ni èmi wà. ẹ ṣeun ọgá ẹ ṣe ẹ wo ọgá ẹ ti ẹ wo ah. ẹ ti rúre ẹ sọ̀rọ̀ ẹ lọ́wọ́ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ẹ ẹ lọ́wọ́ ẹ lọ́wọ́ ìkí ọjà dìtì ìkí ọjọ èrè tó wà lẹ́yìn yìí náà. no no no not at all not at all eh, no no eh, ẹ máa eh, ẹ jẹ́ kó jẹ̀mí àti ẹ fẹ́ fi ẹ ah, ọkọ mi lọ́mọ mi wáyé ẹ jẹ́ kó jẹ̀mí àti ẹ. Ah! agbára ẹ náà dá mi. madam madam please there is no time you people need to pass your nose this place belongs to you. ọmọ ibo ayé yìí máa ta lẹ́nu sí tó gbógun lẹ́nu sí tó gbógun lẹ́nu sí. Ah! ọ̀rẹ́ mi kò sí jà mọ́ kò sí ìjà mọ́ kò sí ìjà mọ́ kò sí baraka. ọpẹ́yẹ mi wá sí náà. ilé ayé o a kò ṣe farawé. What you see sometimes may deceiving, no. Yíyẹ tó yẹyẹ lé ń bọ̀ wáyà dàpá. Bọ́wọ́ wa kì í bá ẹ lọ, ẹ̀rín sí mi kì í para wé o. mi odo dojú ẹ o, tí e mi ò shala ṣàlàyé o.